ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 فإن خير الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد آه السلام عليكم ورحمة الله وبركاته أفي أقف وبارد الله سبحانه وتعالى تتون كو ìjókòó wa ní àárọ̀ ìní à ń bẹ ọba adéda Allah subhanahu kó má ṣá fi ṣe sábàbí oríire fún wa láyé bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kó jẹ́ kí abanibi tó lérè kó má dàlú wa láyà. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ìjókòó wa tó kọjá wọ́n ní àwọn ìbéèrè tó jọ má ti àwọn ọmọ ìyá wa ní obìnrin torí pé àárí ààyè fún wọn ní ẹsẹ̀ àwọn àbẹ̀rẹ̀ wọn ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní ní àwọn máa gbé ẹ̀wò ní ọ̀sẹ̀ ilé yìí ṣùgbọ́n síwájú bẹ́ẹ̀ a ní ká rán wa létí gẹ́gẹ́ bá a ṣe máa rán wa létí gbogbo wípé ìkẹ́ tí ò sírú rẹ̀ tí ọba dẹ́dà tó fi kẹ́ wa òun náà ní ìgbàgbọ́ nínú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo ìgbà ìgbìyànjú mùsùlùmí ó ní wípé kí ìgbàgbọ́ yìí kó múnádóko torí tí ó tó bá lọ lẹ iṣẹ́ ọ̀lẹ ọ̀rọ̀ ọ̀lẹ ìgbésí ayé kò ní tó lọ jẹ́ pé ìgbìyànjú ní gbogbo gbà a máa ṣe kí ìgbàgbọ́ kó lè tú ọ̀rìn ilẹ̀ sí dáadáa nínú ọkàn tó bá ti ń rinlẹ̀ nínú ọkàn sí dáadáa ọ̀rọ̀ kò ní yóò máa jẹ́ atọ́kùn tí ó máa dàrẹ́kìtì ìsọ̀rọ̀ sí kì í dẹ̀ ṣe yẹn nìkan ìgbésẹ̀ gan yóò máa jẹ́ bí guard láti máa ṣọ́ lọ́jà aṣọ́bodè fún kíni fún iṣẹ́ ọwọ́ ṣùgbọ́n tí èèyàn ò bá ṣègbìyànjú láti ṣọ́ ìgbàgbọ́ rẹ̀ á ewu ńlá ni pàápàá jùlọ àsìkò tá a wà tó yẹ pé gbogbo nǹkan fẹ́ rí bákan tá a gbọ́dọ̀ wí kan kù ìgbàgbọ́ tó múnádóko báyìí kì í ṣe wípé ilé ayé nìkan ni èrè rẹ̀ wà ìgbà tí a bá fẹ́ kúrò láyé tàbí ìgbà tá a bá dé ilé òótọ́ gan tán òní máa ń kó ẹ̀yọ́ nínú ewu nínú àwọn ẹni rẹ tó ti kọjá lọ àwọn sálàfùnà sọ̀lẹ̀ wọ́n ń kígbàjarè lọ́ba wípé owó gbogbo nǹkan ó ti fẹ́ lọ sókè ṣùgbọ́n kò jẹ́ kíyàn ó mí mi. torí wípé kí ni wọ́n mọ̀ wípé ọwọ́ ọba adẹ́dá òun ni gbogbo ẹ̀ wà kò í dẹ̀ kò dẹ̀ kúrò lórí oyè rẹ̀ ńgbà kan rí kò sí bí ọ̀dà ṣe lè wù kọ́ dá tó tá à ní rómi nínú àgbọn délé ló fi jẹ́ pé mùsùlùmí ń gbogbo gbà ìgbàgbọ́ rẹ̀ ni ó máa ṣe iṣẹ́ lé lórí torí pé kí ni kọ́ má sísọ torí tó bá ti di pé ó sísọ a ewúro ewu ewu ńlá ni a owó nǹkan lọ sókè wọ́n ké gbàjarè lébà kí ni tí àwọn ẹrú ọlọ́run ọba yẹn sọ wọ́n ní ẹgbẹ́ wálẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ istikfar. Hmm. wọ́n sọ pé ẹ já lọ demonstrate nǹkan lọ owó ọjà lọ kí gbogbo ẹ̀ ṣe wá lé koko bá wọn ní ah, ẹ̀ ṣì mú wálẹ̀ pẹ̀lú istikfar torí pé kí ni ìgbàgbọ́ ìjẹ̀gbàgbọ́ jẹ́ òye wọn wípé ọ̀rọ̀ ọba adẹ́dẹ́ ò ní yẹ wọ́n lè ti sọ́lẹ̀ rẹ̀ wa qultu istaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum wa وبنينا ويجعل لكم جنات ويجعل لكم anhar ló fi jẹ́ pé kò sí tí máa fún yàn ní fọkànbalẹ̀ láyé tó tó kí yàn máa ka Quran. jẹ́rìí pé ọkàn fẹ́ dàrú kò sí tí máa fún yàn ní ìfọkànbalẹ̀ láyé tó tó kí yàn ka Quran tó gbé nígbè wípé òun ló sọ kalẹ̀ ó ń gbọ́ ẹ ó ń rí ẹ ó dẹ̀ máa ń tó ń rò lọ́kàn wá kà bó ṣe ẹ kó kà látara pé kí ni òde bíi àyà tó ní kó tọrọ ọ̀kẹ́ ó kéré tán po ọ̀káwọ́ sókè ọ̀tọ̀rọ̀ kẹ́hùn tàbí kó dìde kó múná fúláwà pé á alama rahmataka arju fala takilni ila nafsi tarfata ayn wasli li shani kullah. àyè má máa ṣe ní bó ṣe yẹ ká ṣeun ń jẹ́ ní ti ń kọ́ọ̀tì connection wa pẹ̀lú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala torí pé kí ni ẹnu òṣìṣẹ́ pẹ̀lú ọkàn iṣẹ́ gan ọba ti ń ṣẹlẹ̀ pẹ̀lẹ́nu lọ gbogbo ẹ̀ dẹ́ gbọ́dọ̀ papọ̀ tí ọba papọ̀ connection yẹn ò ní ráyìn iṣẹ́ ò dẹ̀ ní ṣe tàbá gbà pé ọ̀kan ṣoṣo ni òun ló dẹ̀ ní kápá lórí gbogbo ẹ̀ ṣé n ta wà nù rẹ̀ nísìn ṣé kò mọ̀ sí i tó bá mọ̀ sí i ṣé kò ní kápá lórí rẹ̀ yìí tá a bá gbà kó ní kápá lórí rẹ̀ ṣé kí ló yẹ ká ṣe ká pè kọ́ bá a dá sí i torí pé kí ni ipa wa ọ̀ka sípẹ́ ẹ̀dá ni àtẹni tí ń ṣèjọba àtàwọn tí ń ṣèjọba lé lórí kò sẹ́ni tí pa rẹ̀ kánú méjèèjì òdodo bẹ́ẹ̀ ipa àtọ́láká gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala òfin jẹ́ pé al-firar ibà Allah subhanahu wa ta'ala ìlọ sádìhùn ó ní tó pàtàkì fún gbàgbọ́ gbogbo wa tí ò bá ti gbọ́yìn òye yóò ṣírò tó ti ń ṣírò yóò ṣì sọ tó ti ń ṣì sọ yóò ṣì ṣe. ló fi pàtàkì gbogbo ìgbà a gbọ́dọ̀ máa mójútó eléyìí pé Allah subhanahu wa ta'ala kò sí ẹ̀ńtà lè sábà kò sẹ́ńtà lè sádi àfi ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala pẹ̀lú kíni pẹ̀lú ìṣèrántí rẹ̀ ń gbogbo ìgbà kíni ìrántí rẹ̀ kì í ṣe pé ká tẹnubọ́ afdal dhikr la ilaha illallah ká máa ṣe la ilaha illallah nìkan là kí ni túmọ̀ rẹ̀ kò sí ntótósìn àfitáni allah subhanahu wa ta'ala ó ní òfin lórí gbogbo kọ́ndíṣàn tá a bá wà ibi tá a bá wà àsìkò tá a bá wà kí lófin tó di ọ ní ìsìn mú gbọ́ ó lè jẹ́ pásíkò òun ni múrùn wá lákòókò àsìkò rẹ̀ ó lè jẹ́ pé àsìkò ìná nǹkan síta ni bó ṣe lè wù kó kéré tó ọ̀rẹ́ ni tó ní bùkátà sí nǹkan ó rí wípé tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ ju tiẹ̀ lọ wọ̀lẹ̀ òkànnà bí ò tó nǹkan bó ṣe léwu kó kéré tó ah, tèmi tún bẹ́ tẹ eléyìí ó tì í síta nínú eléyìí ní táwọn ẹni sí ẹni síwájú tí wọ́n fi mórí nù wọ́n máa tó ń ti bí ara ń ṣe ni wọ́n tó nínú kòsíkòsí wọ́n tó ṣe kí ni wọ́n rántí tọmọlàkejì nítorí náà ọba adẹ́dà kò dá wọn bùkátà wọn ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí ọba alẹ́dà dáhùn dá bùkátà òun nínú kòsíkòsí tí o a tó tó dẹ̀ mọ̀ yìí pé tiẹ̀ yìí sẹ́kẹ́rẹ́ ju tàwọn kan lọ rọra ṣègbìyànjú lórí rẹ̀ látara báyìí nǹkan kan tó sáfẹ́rí nínú ìgbésí ayé àwọn ẹ̀dá. E ọlọ́run ọba òjì ó pọ̀ nínú tiẹ̀ kí ni baraka alibarika ok ẹ jẹ́ ká fún alẹ́ example wọ́n ní nǹkan táfẹ́rẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tí wọ́n ń ṣírò withdrawal tí wọ́n ṣe pẹ̀lú atm láàrin ọdún kan èló ta ló ta ló rántí láàrin ọdún kan tí. Tí tí a ní wọ́n ń ṣe recession gbogbo ẹ̀ lè kókó owó táwọn sáà ń withdraw lórí ATM owó tó wà ń bẹ̀ ni tí ó sí ń bẹ̀ withdrawal lè ṣe àbí kí ni volume withdrawal tí wọ́n ṣe lórí ATM láàrin ìgbà tí a ní gbogbo ẹ̀ lè kókó pé trillions adẹ news tó ń túmọ̀ sí pé kí ni òjò lè má ti òjò lè má rọ̀ dunlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n omi tinú àgbọn ò yé sí ń bẹ̀. ni ló máa ń bí wípé àdúrà tá a máa ń tẹnu mọ́ gbogbo ìgbà yín pé wọ́n bá dẹ́dà owó wá ṣe lé kókókó tó má jẹ́ tiwọ́ lé ń bẹ̀ jẹ́ kí tiwọ́ dẹ̀ ń bẹ̀ ní dídẹ̀ tó jẹ́ pé kí ni a fi súnmọ́ ẹ àní fi jìnnà sí ẹ eléyìí pàtàkì ní gbogbo gbà nítorí náà ni òfin ní jẹ́ kí awùwà tó tako ẹni mọ́ni kí ni nínú wà tó tako ìjọba yìí ló ń dá wàhálà wàhálẹ̀ ẹ jẹ́ ká dàrú pẹ̀lú rẹ̀ tí òun lọ dálẹ̀ ká lọ dálẹ̀ Allah subhanahu wa ta'ala látara kí ni látara sí ọwọ́ wa torí pé kíni kílọ̀bù adẹ́dà sọ wọn ni zuhara al-fasad fil barri wal bahr ìbàjẹ́ ó gbilẹ̀ tó lódò lókè Allah wa ta'ala khabar ní fún àyè tẹ́ ẹ bá rí tí nǹkan bàjẹ́ ntọ́fà ni kíni wọ́n ní bí máa kásábẹ́tẹ́ aidin nas kí ló fà àfọwọ́fọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ọba adẹ́dá ni liyudhiqahum ba'da alladhi amilu afẹ́ kí wọ́n tọ́wò nínú sí ọwọ́ wọn àìsí àìdá ọwọ́ wọn àfẹ́ kí wọ́n tọ̀wọ̀ ni nínú sí àìdá ìkíni ikhraju zakat zaka yíyọ ọgọrọ mùsùlùmí ọkàkùn ọ̀kan nínú àwọn ọmọ ya tí wọn ò tiẹ̀ fọkàn sí i ọ jáde láyé ni eight ni ọ̀kan nínú àwọn eight ti eight àwọn olórí ni wọ́n wá ní wọ́n pín ogún ó sì ní bàbá láyé ó níyàwó ìyàwó mẹ́ta ọ̀sọ̀ ìyàwó rẹ̀ sì mọ̀ dẹ̀ mọ̀ kì í ṣe méjì nítorí ìṣọ́ ni pé bóyá mẹ́rin ni èlò lọ́kàn bàbá ṣe mọ̀ pé bàbá ló níyàwó ó dẹ̀ ní ọmọ kì í dẹ̀ ṣe àwọn kan fraction ti bàbá yóò ní òǹdíwọ̀n tí ó jẹ thirty five billion naira lọ́kàn bàbá billion thirty five billion naira lọ́kàn bàbá bàbá ní oko ni wọ́n ti wá fún bàbá ní ro tiẹ̀ bàbá yẹn mi rí torí yí pé fitri ni baba, baba sì wà nínú natural disposition àwọn tó jẹ́ pé kì í ṣe pé wọ́n kí ó lọ títí kì dẹ̀ ṣe pé wọ́n ṣùgbọ́n díẹ̀ tí wọ́n gbọ́ yẹn natural ìṣesí wọn ọmọlúwàbí ó ó jẹ́ kó rí bígbà tó ju tí wọ́n mọ̀ yẹn lọ bíi amú instance yẹn wá nígbà kan wasu madina orí wọn ń kírun lọ́wọ́ wọn fi fẹ́ gbèsè tẹ̀gbẹ́tì rọrùn ibẹ̀ ló ń ti fẹ́ ẹ wá sáré pé kóun ó mú rákà méjì tahiyatul masjid wa lárúbáwá oko tó yẹ pé fitiri ni ó ní ya jahil ma fataka khairu mimma adrakta ó ní aláìmọ̀kan tó ń kírun lọ́ọ̀kan ètò bá mọ́ lọ́wọ́ lọ́lá ju ètí ọ̀tẹ̀bàtì lọ. sọ́rí kí ni ẹ̀ẹ́dẹ́gbọ́ yé kábàrákà ẹgbẹ́tò lè ran pẹ̀lú imam ọlọ́lá ju náfìlà yẹn ṣé kò lè yàn nígbà tó bá ṣe tán fitiri báyìí irú èèyàn báyìí ni bàbá yìí ó ní ah ń jẹ́ òòlù ń bí náà iṣẹ́ wo ló ṣe Show yọ zakat àbí nínú àwọn kan ní wọn ò ṣe wá sí wọn ò ṣe wá sí wọn ní rárá ẹ rò pé ẹ lè máa rò pé wọn ò ṣe ní gbangba bọ̀dà àwọn tó yẹ kí wọ́n ṣe fún wàásù dọ́dọ̀ wọn agbéka sọ fún ọ̀kan nínú nínú àwọn mùsùlùmí ẹ̀dá àtàtì tó bá ti zakat fún mùsùlùmí ó ní báwo ni wọ́n ṣe ń calculate rẹ̀ wọ́n ṣàlàyé fún un lè ló lókù tóun ó fi kún ẹ̀bù òròrí èwo lókù tóun ó fi kún tóun ó fi ra ọkọ̀ sójú omi ìròyìn tiẹ̀ nu wọ́n tẹ́nà ọba kóra ró kọ́ padà yọ ọ̀pọ̀ báwọn kí lọ́ba adé rà sọ láti ẹnu ìránṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ní tí àwùjọ bá ti kọ̀ tí ọ̀yọ́ zaka kí ló lóun ó fi san wọ́n lẹ́sàn ó lóun ó fi ìyàn jà wọ́n. òun dẹ̀ ṣe òjò mọ́ wọn òjò ọdún kan òjò tọdún kan lọ ká má ṣe mistake ṣùgbọ́n kí ni ọba adẹ́dà máa ń tì í wọ́n máa ń ẹ̀ bó bá ṣe wù ú tọ́ba rí i pé àwa tá a wà rólílẹ̀ àgẹ́tara wa yóò rọ̀ sínú omi táwọn ẹja ó fi gbádùn rẹ̀ tí àwọn tá a wà lókè tá à ń dá àwa ọ̀daràn tá a wà lókè àwa la ẹ̀ sọmọ pé ọba adẹ́dà mọ̀ yàn dámú ah èsì ọmọ tàn ní ìsìn àwọn èèyàn ọmọ àwọn kan dẹ̀ mọ̀ làágùn wọ́n mọ̀ làágùn yọmọ làágùn ooru lè mú ní ìsìn kí gbogbo èèyàn máa wá ẹlòmíràn dẹ̀ máa gbọ̀n nígbà tó bá rẹ̀ bá dá mú ó lè jẹ́ pé malaria ló fẹ́ fi ló fẹ́ fi kàn yọ dẹ̀ máa gbọ̀n tó yẹ pé ẹ máa wò pé à ooru ló mú yìí kí ló mú òun tiẹ̀ òtútù aláàánú kọ̀sábò sínú ọ̀rọ̀ rẹ̀ yọ ẹni tó bá fẹ́ dámú yọ dámú tí ò ní bọ́ ń bẹ̀ kọ́ba kó ṣe áfùn fún wa kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò fi jẹ́ pé kò sí àmóríbọ́ fẹ́ dà á àfi kó ṣe kíni kó mú ò pa òfin ọlọ́run ọba mọ́ ní ìgbàkígbà tó bá wà ibikíbi tó bá wà ní ipòkípò tó bá wà tó bá jọkọ tó bá jọmọ tó bá jẹ́ òbí tó bá jẹ́ oníṣòwò tó bá jẹ́ àfa tó bá jọmọ kéwú gbogbo condition tó bá wà ipò kíbò tó bá wà tó ń bá ti ń ṣojúṣe tiẹ̀ ọba adẹ́dà kò ní ṣe tiẹ̀ lódì kọba adẹ́dà àwọn ṣe tiwa lódì eléyìí pàtàkì ní gbogbo ìgbà tí nǹkan bá ti di pé ó fẹ́ rí bákan ntí ká máa wò gẹ́gẹ́ bí ẹni tó ní imán ní wípé níbo la kù sí ibi tá a bá kù sí yẹn kásì kí ni ká tún bẹ̀ ṣe káwa máa fi bí ọba adẹ́dà yìí pé tọ̀ má ìní àlá dhikrik wa shukrik wa husni ibadatik ràn lórí pé kí n máa ṣèrántí rẹ̀ gbogbo gbà ní pé kí n má gbàgbé rẹ̀ tọ́ ọ bá ti gbàgbé ọba adẹ́dà kí ló sọ ni azukurukum washkuruli wala takfurun kí ló dé sọ tẹ́ ń bá ti ń dúpẹ́ fún la in shakartum la azidannakum wa shukri kí n máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gbogbo wa husn ibadati ètò dáa jù nínú ẹ̀sìn rẹ̀ ní kí n máa ṣe torí pé kí ni èyí ò gbangba ọjọ́ ìgbéǹde àlùkìyàmù tá a bá ti mójútó yàn ọba adẹ́dà ó fi ayé ṣe ènìsí fún wa kọba adẹ́dà mọ́sá fi gbèsè ayé wa ṣe ènìsí fún wa kọ́mọ yẹ kó ní wá lára nígbà kan kó fi á ní ọkàn balẹ̀ kọ́dẹ̀ bá tò ìlú wa ní títù tó jẹ́ wípé a lè tètè sẹ́rí padà lọ́ba ọba adẹ́dà na gẹ́gẹ́ bá a ṣe sọ wọ́n ní àwọn ọmọ yàrá lóbìnrin ni. alikawari tí wọ́n ṣe fún wa ní last week ni pé ká máa lọ sọ́dọ̀ wọn but ní ìròpọ yẹ ká lọ sọ́dọ̀ wọn akúkú tó wá bí ìbéèrè wọn kí wọn kí wọn ti wá sálẹ̀ náà. kí béèrè wọn tó dé àwọn ọmọ ìyá tí wọn bá ní béèrè ní sálẹ̀ náà. jazakumullahu khair. wonderful jazakumullahu khair. dam àwa taba níbẹ̀rẹ̀ a kà náwó sọ̀dọ̀ àtàgbà. Okay, one, two, three. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Okay, eleven, sir. Eleven. Assalamu alaikum assalam tó lọ́wọ́ káàtó mo fọ́rọ̀ tó. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní sà pé ṣé èèyàn lè wẹ wọ́n lè kí irun síyàn lára nínú mọ́ṣáláṣí. nínú mọ́ṣáláṣí janaza bẹ́ẹ̀ ni. tó dẹ̀ ní ẹsẹ̀ ńlẹ̀ tó. alẹ́sẹ̀ ńlẹ̀ torí pé ọ̀gọ̀rọ̀ àwọn jẹ̀njẹ̀nàlà tí wọ́n ṣe láyé jẹ̀nàlà inú mọ́síjìdì wọn ti ṣe tó fi jẹ́ pé ìta máa ń kí nínú haram yẹn haram mẹ́kì tàbí mẹ́dẹ́ni méjì àwọn àwọn òkú yẹn wọ́n wà ní inú mọ́síjìdì ń bẹ̀ torí pé òjíṣẹ́ náà sàn sàlám kì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam. question mi sir. na. òun ni ní taba sá fún interest. na lórí riba. na. ní banking. na. a sá fún ní insurance. na. Uh, pension sir bẹ́ẹ̀ni. àti èrè visa sí rárá sà hmm. because a mọ òfin ìlú wa ń sìn lórí new pension act. bẹ́ẹ̀ni. nígbà tá a bá wà níbi iṣẹ́ wọn ni òkè wọ́n fi dí wa lójú ká ṣùzì pfa tá a bá fẹ́. bẹ́ẹ̀ni. mo rò pé torí pé àwọn stanbic ibtc wọ́n ní window fún èyí tán fi tàn wá jẹ fún fún islamic banking náà. sharia compliant uh, so package. so we are compliant sir n tí wọ́n pè ní wọ́n ní sharia <laughs> compliant <laughs> package n tí wọ́n pè ní eh. tẹ bá rántí àwọn baba gan fún mi láwọn assignment kan lórí rẹ <laughs> tẹ bá rántí ní nísìn tó bá ní project tíyẹn bá ní project tíyẹn bá gbé lọ sí àwọn Islamic financial houses àwọn tá a mọ̀ tó hàn ó ok wọ́n á ní tí wọ́n bá ní àwọn á dá sí i wọ́n á fíksì iye táwọn fẹ́ gbà nígbà tí gbogbo ẹ̀ bá yanjú tán ah Imam Malik ní ìyínà lélẹ̀ rahimahullah ọ̀nà mọ̀tàwọ́sẹ̀ rí báni but ntọ́kọ̀rọ̀ máa ń sásì ní pé alternative views wo míì wo ló wà táwọn ó sàsí lábẹ́ tọ́lẹ̀ jẹ́ pé kò mu kò mu wọ́n sọ wọ́n ní àwọn ṣí wíńdò tó jẹ̀jẹ̀ wá ó wà ṣẹ̀ríà compliant mo rántí pé some years back nígbà táwọn kan approach mi lórí kíni wọ́n ní báyìí báyìí báyìí báyìí báyìí mo ní ah gbogbo kíni èmi ò rí definition àrìbá tó ju eléyìí lọ kódà nínú ìṣesí. Si, ti tí ì ṣe ti islamic kìnnì ti western kìnnì gan eh, <laughs> wa pa ó ní wọ́n wá adviser lórí àwọn tí ó advice àwọn financial houses kan lórí issue kan wọ́n wá lọ bá àwọn tí wọ́n wà lókè pé ta ni kí wọ́n fún àwọn léèyàn tí ó tí ó advice àwọn tó yẹ pé ọ̀kan nínú wọn wá ṣe mistake ó kọ aláìmọ̀ kan ló fi ránṣẹ́ ó ní sheikh najmudeen mo ní èmi ò ní ìkápá lórí báyìí ó ní kí n báyà lọ́wọ́ bá kí ni mo mí pẹ̀lú rẹ̀ ayé pé tí mo sọ ni pé àwọn gan ò ní kápá ni ẹ̀ mo yára mi sọ bẹ́ẹ̀ fún wọ́n ṣáà tì í alọ́lárí àràbọ̀ torí wọ́n ní eléyìí fíìwù rẹ̀ gan o kò bá kò bá téèyàn mú why because àwọn kankan bẹ àwọn packages mi bẹ tó yẹ pé wọ́n kàn lẹ́wọ́ kọ Islam mọ́ni tó jẹ́ pé tó bá ní kó tú dáadáa kò kò mú kò mú but wọ́n ní àwọn àwọn mìíràn ní àwọn ní views àwọn ní view àwọn afa kan tí àwọn tẹ̀lé lórí rẹ̀ làwọn ń lò okay. na. ah fún ti òfin new pension act. bẹ́ẹ̀ni Taba wà níbi iṣẹ́. bẹ́ẹ̀ni Taba ti ṣúùsì pfa. bẹ́ẹ̀ni a máa dáwó wọn máa yọ at source. bẹ́ẹ̀ni employer náà a máa dáwó. bẹ́ẹ̀ni gbogbo owó yìí náà wọ́n lọ invest ẹ̀ lórí interest wọ́n fún wa ní eh, account details every month. àwọn packages yẹn kò sí package kankan. yes sir. tí ẹ lè invest sí. Si tí yóò wá ṣẹ̀ríà compliant gbogbo àwọn packages ní ẹmu kalẹ̀. àwọn náà náà invest. no n tí mò ń sọ ni pé ṣe àwọn pé èèyàn lè yẹn ní owó n tí wọ́n bá fi ṣe fún yàn ẹ̀ kí yẹn ní ẹnu ń bẹ̀ àbí. kò sí kò sẹ́nu ń bẹ̀ sà. whether public or private sector. ibi tí mistake ti wá wà nù. àwọn nǹkan tó yẹ kí òṣìṣẹ́ jà fún ni pé as muslims o okay mathalan nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ogún òṣogún tí wọ́n ní wọ́n fẹ́ gbé lọ sí house wọ́n fẹ́ lọ ṣe gbogbo ẹ̀ wípé ogún tọkùnrin àti tóbìnrin kó ṣe kí ni kó rí bákan náà tí yìí bá ṣe pé ìgbà tí sultan wa ń bẹ̀rẹ̀ sí pariwo àwọn èèyàn tiẹ̀ fẹ́ bìkítà wọ́n ní káwọn afáàlẹ́ sọ̀rọ̀ fún wọn senate ṣé wọ́n mú ọmọ tí àwọn èèyàn ń sọ but ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n wà ń bẹ mùsùlùmí ni wọ́n náà ṣé wọ́n ń ponú wọ́n ń mukun mẹ́kọ̀ọ́ débò pé wọn ò mọ̀ yìí pé n tí wọ́n ní káwọn wá tọwọ́ bọ̀ tàbí kí wọ́n á sọ̀rọ̀ lé lórí òfin ọba adẹ́dà ni àwọn jẹ̀jọ́ lórí ẹ̀ gbangba jọ́gbìn dàkíá. tó dẹ̀ jẹ́ wípé àwọn kò fa wọn ò fi ṣeré anything tó bá ti fẹ́ ta sí nǹkan tí àwọn gbàgbọ́ kí ni wọ́n ṣe wọ́n ti wọ́n ti pariwo àyínú àwọn mùsùlùmí ńgbà tí wọ́n ní wọ́n fẹ́ raise issues lórí ilé wọn ni ah ẹ̀tún ti fẹ́ dá wàhálà mí ilẹ̀ gbólóhùn ti ń jáde lẹ́nu wọn ni níbi tí wọ́n ponú dé tí wọ́n mọ̀ wípé hmm, kódà lódò tiwọn tí wọ́n bá ti sọ pé káwọn mọ̀ kírun kódà bí wọ́n bá ní kí wọ́n mọ̀ kí inú mọ́ṣáláṣí mọ́ gangan wó àwọn mọ̀ṣáláṣí wọn ni hmm, ṣé bí mọ́ṣáláṣí ni kí wọ́n wó ẹ̀ẹ́dẹ̀já lọ́lé wa ká lọ́ mọ̀ kí ń bẹ̀ wọ́n lè sọ ó ti ìmánì ti lẹ́ débẹ̀ so káwọn òṣìṣẹ́ pariwo síta as muslims a gbọ́dọ̀ mọ sọ́ọ̀sì ibi tí wọ́n fẹ́ fi owó wa sí without that tí wọn ò bá mọ̀ yẹn kí wọ́n mọ ojú owó àti èlé tó lé lórí kí wọ́n lè má bàa mú ẹran àtòróǹgbò kí wọ́n má bàa jẹ́ pọ̀ mọ́ra wọn. ẹ sà bí a torí àwọn àwọn ìdíwọ́ kọ̀ọ̀kan ah. muslims kéré ní àwọn kí wọ́n máa ṣiṣẹ́ ní multinational àbí oil company sìn. bẹ́ẹ̀ni. irú bí tẹ́mi ti retire. bẹ́ẹ̀ni ó yé mi. it's an oil company sir. bẹ́ẹ̀ni ó yé mi. a kéré. bẹ́ẹ̀ni. nǹkan tó ń takọ̀ àwa tún kéré ni pé ànímọ̀ àyàfìgbà táwọn wá sí ibo àbírú bíi sà. a dẹ̀ kéré kíkéré nínú àwa ta tún kéré yẹn ó lójú ẹni tẹ́ máa ń wò ó já dìde ó já lọ bí wọ́n léèrè ó kí hmm. wọ́n fẹ́ fowó yìí Mm. so fún tòtòrí àwọn tí wọ́n ṣì wà ní service sir. bẹ́ẹ̀ni ibi tí ìbéèrè àwọn tí wọ́n wà ní service tí kéré wọn or even bí wọ́n ṣe kéré yẹn náà multi I mean I don't always want to call it multinational because it's not multinational transnational Our transnational companies yẹn oil companies and uh, some construction companies báyìí tí òṣìṣẹ́ bá put forward dìmáàndì wọn lórí ẹ̀tọ́ wọn wọ́n ń kọ̀nsídà rẹ̀ wọ́n máa ń kọ̀nsídà rẹ̀ òde wọn létí ní wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ síwájú àìmọ̀kan yẹn nígbà tí èèyàn fi wà ọ̀gọ̀rọ̀ wà ń bẹ̀ wọn ò mọ dákàmà wọn kàn wá náà ni ẹ sáà máa gbà lọ ẹ sáà wọn bọ but kí ni òfin tó dé ọ̀gọ̀rọ̀ ò mọ̀ àwọn tí wọ́n wà ń bẹ̀ kí wọ́n make representations ibi tí wọ́n fẹ́ kí wọ́n towó wọn àwọn bọ̀ torí pẹ̀tọ́ wọn ni then àwọn tí wọ́n ti há sí tọ́jọ́ yìí pé òróǹro ti dàpọ̀ mọ́ ẹran báwo ni wọ́n ṣe separate rẹ̀ inshallah kirim ẹran mi létí ní halkotun bọ̀ because specifically eh, mo rántí pé ìjókòó wa lórí rẹ̀ ní nǹkan bí some two or three years ago tí wọ́n pe scholars from all over the world eh, ọlọ́run ní kí wọ́n ní káwa náà wá gbọ́ ní táwọn afáàn so that kí ni final position wọn máa máa put it forward inshallah yẹn àwọn tá a ti há sí tí ó ti dòrò ń ro because alhamdulillah èyí tó jẹ́ real ẹ̀tọ́ ntí nǹkan èèyàn tí wọ́n ti bọ̀ ó ṣe separate pẹ̀lú ntí ó ti lé toró níye tí wọ́n ń yọ ó dẹ̀ nígbà tí wọ́n yọ dà ó ṣe calculate kúrò nínú tí wọ́n fi kún torí kì í ṣe pé èlé nìkan ni pọ́blẹ́mù tí wọ́n fi kún yìí ṣé lé ọtí ni wọ́n fi ni wọ́n invest sí ni àbílẹ̀ tẹ́tẹ́ gbogbo ẹ̀ ní sà sàn pé wọ́n ti fọ́pọ̀ mọ́yọ̀ gbogbo ẹ̀ ti dojúrú mọ́ra wọn mùsùlùmí aláṣàjẹ lẹni mùsùlùmí torí wípé tí tí èèyàn téèyàn bá ṣàǹtí ń jẹ tí o bá ṣàjẹ ọba rẹ ló ní gbàdúrà rẹ ẹni pé nǹkan ó le tó bá náwó sókè ọba rẹ dá ọba rẹ dá kò ní kò ní kò ní tẹ́tí sí tó àpọ́nlé ẹ̀yẹ yìí tí mùsùlùmí dẹ̀ ni ó ní wípé tó bá ti ní Allah kọ́ ọba rẹ má wọrí mo ti gbọ́ ntí ló fi jẹ́ pé bó ṣe lè wù kí wọ́n kéré tó lóǹdí wọn anywhere tí wọ́n bá wà tí wọ́n bá ti dúró déédéé tí wọ́n lọ bá adẹ́dà ó ṣe ẹni tó bá adẹ́dà bá dẹ̀ ṣe tiẹ̀ òun lórílẹ̀ ayé gbé. ìsúkà ọlọ́run ibi tá à ń lọ gan-an náà ni àwa tí a ti kúrò tá a ti kó sínú ẹ̀ sà. bẹ́ẹ̀ <laughs> ràn yín létí inṣàlá. pé inṣàlá pé ń tẹ́ ẹ ti gbà ń bẹ́ẹ̀ bó lẹ ṣe fẹ́ síìvù ẹ. even disin kì í ṣe pé thirty gba pension tán mú even on craft to yẹ pé stanbic abtc ní pfa tèmi before eighteen wọ́n á ti credit èèyàn before ten wọ́n á ti mú statement of account month by month. èèyàn kà máa jolly jolly lọkọ ní mọ̀ pé. mo wá gba ọwọ́ mi bá ń gbọ̀n ní last time bá ní ah, màá wá mú question fún yín sá. ọ̀kan nínú àwọn afáàní ó sàràpálá torí pressure our the executive one of the executive of the banks economics local was a was a lecturer nkankan ọ̀rọ̀ ni àwọn ọmọ wa náà gbọ́dọ̀ wà ń bẹ nkankan báwọn ọ̀ṣà àràpálá wọ bank iléyà wa dé ọ̀rọ̀ ẹ̀ràn iléyà ọ̀sẹ̀ gbogbo ẹ̀ ọ̀wá ní sheik mọ́yìnà wọ́n mọ̀ pé o ò ní jẹun nílé mi ṣé ẹran tí mo rà ṣé halal ni mo ní ìwọ náà ni màá bì. olóhùn ka gbogbo àwọn nùsùsù lórí rìbá òun ò ríbi tó ń ti bọ́ mo ní. Mm. ibi tó ti ń wá sẹ́rẹ́sẹ́rẹ́ tọ́lá wọn bá ń bọ́ fàlùbáríkà sí wọn náà fẹ́ jẹ́ executive kìnnìkan of so so bank of so bank mo ní tà ọ̀kan náà làá fọ ọmú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dé múra ẹ bá ṣàdúrà mo ní pé kí n. ara wọn sọ́ọ̀t lẹ́dí sọ́ọ̀tù pé kí ni àdúrà pé kí ni. <laughs> alhamdulilah ó ti ó ti kúrò ó ti kúrò and uh, alhamdulilah ọlọ́run ọba ò ó ṣe táwọ̀bà ọba adẹ́dá ò kò fi dùn kọba adẹ́dá mọ kó gba tó bá wà. wàlúkọ̀mọ̀ sílẹ̀ ọ̀tọ̀ ọ̀kẹ́sọ̀. sàlámùtúlá. wàhálà sàlámùtúlá bàrúkàtà. nǹkan fẹ́ bèèrè lórí pàǹkọ́ tó ń ṣẹlẹ̀ nílùú èmi àti àwọn ọmọ ìyá nípa nǹkan tí ó ṣe bẹ́ẹ̀ ní lè díẹ̀ so èmi àti ọmọ ìyá kan wá ń sọ nípa àwọn kan tí wọ́n kóra wọn jọ pọ́n fẹ́ ṣe protest against government so èmi máa ń sọ fún pé nínú islam pé ká náà ṣe protest against government pé kò dáa so òun wá ní pé ah pé tá a bá ní kókò dáa pé nǹkan tó ń mọ̀ ni pé bóyá tá a gba ìjọba àbí nǹkan bẹ́ẹ̀ pé tó yẹ pé wọ́n fi ẹ̀tọ́ wa ń dùn wa ni tá a create awareness àbí a fẹ́ demonstrate so wọ́n wá sọ pé àwọn tí wọ́n ṣe protest nípa hijab ní ìjọ kìnìún àná pé ṣàfẹ́ sọ pé èèyàn náà ò dáná so ọ̀rẹ́ ò yé inú wa ní kí n bè kẹ́ ẹ̀ ṣáà. gbogbo protest tí wọ́n ti ń ṣe láyé ọmọ rẹ̀ wo ló bì ẹyọ kan ṣoṣo tó bímọ rẹ̀ kí wọ́n mú wa mistake tó wà ń bẹ ni iman ìgbàgbọ́ tó jẹ́ yìí pé òun ni tí ó pàtàkì jù nígbèsè ayé ẹ̀dá. E tí ó bá ti sí trash ní bọ́dì tó bá ti wà kì í ṣe pé gbèsè ayé wà meaningful nìkan ọ̀run gan ó rọrùn òun nìkan ó ní sàtífíkẹ́ẹ̀tì tí ọba adẹ́dà tí ó fi kẹ́yàn ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiam torí kí ló sọ mọ̀nà amílẹ̀ sọ̀lẹ́hàn. من ذكر أو أنثى ẹni tó bá ṣiṣẹ́ rí yálà ọjọ́ ọkùnrin ni o tàbójóbìnrin kò fi máa ń bẹ̀rù ó ní tọ́wá jẹ́ ẹni tó ní ìmánì ó ní walanuhyiyannahu hayatan tayyiba á jẹ́ kó gbégbèsè ayé tọ́ dáa kì í ṣe èèyàn nìkan tó bá ṣiṣẹ́ kan iṣẹ́ rí kan ṣoṣo tó ṣe o èyí tó kéré jù tí ìmánì rẹ̀ bá lẹ̀ tán po èyí tó kéré jù kíni tó kéré jù tá a fi san lẹ́sàn ìlọ́po mẹ́wàá tó ṣiṣẹ́ rí gan ìlọ́po mẹ́wàá ni a fi ṣe àdìpèlé ẹ̀sán tá a fún ìmánì ìmánì kì í ṣe nínú ọkàn nìkan ẹnu. E ọ̀rọ̀ ìmánì gbọ́dọ̀ máa jáde ìṣesí àwọn ẹni ìmánì wà. kì í ṣiṣẹ́ sí ẹni ìmánì ni wípé ká máa demonstrate ìṣesí ẹni ìmánì ni wípé ẹni tó bá wà lórí oyè ká fún un ní nàṣíhà àwọn tí wọ́n lè fún un ní nàṣíhà yẹn wọ́n ní wọ́n ní grade kì í ṣe gbogbo èèyàn ni ọba yẹn sọ̀rọ̀ téèyàn fẹ́ gbọ́ bọ̀dọ̀ àwọn kan bẹ tí wọ́n bá wọ́n bá sọ pé ah, báyìí báyìí ẹ bá wo kíní ṣe o wọ́n gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ but pàápàá jùlọ al-iltija ila Allah subhanahu wa ta'ala ìmá sádi ọba dẹ́dà òun ló pọ̀ jù tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bá dẹ́dà kí lọ́ba dẹ́dà sọ inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim àdánwò tó bá bá ẹ̀dá ọba ẹ̀dá dẹ́wò yí padà àfi tí wọn bá kọ́kọ́ chéǹdì tara wọn ná wọ́n jẹ́ kí gbàgbọ́ nínú ọba adẹ́dá kó rinlẹ̀ sáwọn lọ́kàn wọ́n sọ̀rọ̀ ẹni mánì wọ́n hùwà ẹni mánì nínú ìwọ ní mánì tí wọ́n léwu ó ní kunut wọ́n bá dẹ́dá o bá fúnjọba iṣẹ́ o kó lè bá dẹ̀ wá o. fi wọ́n fi sujud má jẹ́ tiwọ́ ó lé ń bẹ́ o jẹ́ tiwọ́ ó dẹ̀ ń bẹ́ o kathratul istighfar torí pé bí iṣẹ́ bá ṣe pamọ́ sí bẹ́ẹ̀ ni kíni lọ́ba adẹ́dá máa ń ṣe ń lọ́mọ ń ṣe ń gbà á sí tí nǹkan bá le ẹjẹ́ àdẹ́ pẹ̀lú kíni pẹ̀lú istikfar àti ìṣègbìyànjú kí tiwa dá ń bẹ̀ tawba kẹsàtì istikfar iltija ila Allah subhanahu wa ta'ala dua adua. àwọn kan tó àwọn tí wọ́n bá ní tí wọ́n súnmọ́ ah, ẹ bá sọ fún wọn o nǹkan fẹ́ rí bákan o ẹ bá fún wọn ní advice torí tí àwọn olórí bá ní adviser tí wọ́n nípa àwọn ọba adẹ́dà ìjọba yẹn náà ó ní yóò rí ṣe ṣùgbọ́n tó bá yẹ pé àwọn tí wọ́n jẹ́ advisers àwọn tó yẹ pé torí ara wọn ni wọ́n mọ̀ ní á ìjọba ó ṣiṣẹ́ so gbogbo àwọn nǹkan tí mùsùlùmí ó lò nù protest demonstrations yẹn kì í ṣe ìṣesí mùsùlùmí ìṣesí àwọn kòfàr náà so wọ́n máa ń tẹ́sẹ̀ bá a bí kọ́mi fọwọ́ mi náà. ìbéèrè kejì sá hmm. ìdákíni ìdájọ́ kí obìnrin bọ́ sórí tv bí akónú bí àwọn journalist ọ̀pọ̀ máa ń ka news àbí nǹkan yẹn hmm. so torí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ pé wọ́n ní. báwo la waste time lára rẹ lórí èyí kí ni ìdájọ́ èèyàn á kí kò dáa tó fọ́bìnrin mùsùlùmí. sàmúwàlẹ́kùn. wàlẹ́kùn sàlám. ìbéèrè tèmi òun ni pé ní orí ọ̀rọ̀ rìbá yìí náà ni. ó tún ní ìkọ̀kọ̀ tó máa ń ṣe ń sìn so mo wá fẹ́ béèrè ìdájọ́ ẹ̀. bóyá bí àdúgbò tí ó bá jẹ́ pé bóyá kò sí banks àbí atm débi táwọn èèyàn lè gbowó so èèyàn kọ́kọ́ lè mú pos so kó ń wá kó owó dání kó a máa ní káwọn èèyàn wá máa gba owó lọ́dún ó lè ní tẹ bá ti fi pos yín tó bá ti debit. tẹ bá ti ti atm bọ́nu pos. Eh, pos so tó bá yẹ pé range one thousand sí five thousand lẹ́gbà máa gba hundred naira lórí ẹ̀ tó bá jẹ́ five thousand sí ten thousand máa gba bíi two hundred naira àbí ó ṣáà ní àwọn range bẹ́ẹ̀ yẹn bó ṣe máa ń ṣe so kí ni ìdájọ́ yẹn. fixed charges ni kí wọ́n ṣe kí wọ́n máa bẹ̀rẹ̀. ok pé kọ́. ká fix ẹ pé pé fún service tá à ń ṣe yìí o tá à ń ṣe yìí ok iye báyìí là ń gbà lórí ẹ tó bá ti di pé wọ́n wọ́n fi percentage sí rìbá tí wọ̀. ok mhm, mhm. now. Hmm? yes hmm no service tó ń ṣe nísìnyí wípé easy ẹ fún wọn ó fẹ́ gba nǹkan lórí ẹ nígbà yẹn kó má wàá sọ yìí pé tẹ bá fẹ́ gba iye báyìí ẹ san iye báyìí tẹ bá fẹ́ òun náà ti ń fi àrìbá kún nìyẹn but kó jẹ́ n tó wà flat fún services tó jẹ́. naam zakunlọ ọkọ ìbéèrè ẹlẹ́kejì òun ni pé fún mùsùlùmí tó bá jẹ́ ẹni tó ń kọ́lé for example ṣé tó bá gbé iṣẹ́ church fún pé kó kọ́ ṣé ó lè kọ́. iṣẹ́ church iṣẹ́ brewery شيء تعاون على البر والتقوى لا تعاون على الإثم على العدوان هلا تابليو طيب، شا السلام عليكم ورحمة الله وعليكم السلام abẹ́lọ́run kó bá wa jẹ́kẹ́ pẹ́ lórí dáadáa. àmì lórí àtẹ̀yìn náà. ìbéèrè aláàfọ̀ ni pé ìkan nínú bí a ṣe máa ń gbọ́ wá sí káàkiri wọ́n wá ṣe alábàápẹ́ de ìmáàmù kan wọ́n á sọ pé ojú lásán ṣe ṣe ẹ̀sìn tí àwọn ń bẹ̀. òdodo ni ná. wá. bọ́tò ojú lásán o ojú èèyàn gbọ́dọ̀ fi àjọ sójú èèyàn àti ọpọlọ èèyàn ìyẹn ni pé ojú tá a fi wò ó ní ojú bọ́lọ́wọ́n ọba ṣe fi rán òjíṣẹ́ náà sílá àlọ́ sílá dájúdájú téèyàn bá fẹ́ fojú yìí wò ó gbọ́dọ̀ wà ilim ilim tó yẹ kóró kí lè ní ilim yẹn allah subhanahu wa ta'ala sọ báyìí òjíṣẹ́ náà sílá sílá ń ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàábí radiyallahu anhu wọ́n á mú lò báyìí ojú sọ̀rọ̀ ojú yìí ti kúrò lásán ṣùgbọ́n ojú tí àwọn fi wò ni pé wọ́n ní ìkan nínú àwọn kòfà wọ́n sa àwọn kọ̀ọ̀kan sí àwọn táwọn jọ gbà nílé débi pé gbogbo ilé kan ṣá ń gbóná nígbà tí ilé wọn ń gbóná pé àwọn ọ̀gbẹ́ a. Ah, ilé tí wọ́n ń gbé. ilé táwọn ń gbé. ok àwọn ọ̀gbẹ́ a ah, kí ni ọba yẹn. wọ́n kí wọ́n yẹn náà wá fìlì ń imam ni wọn imam ni wọn. kò mí sórí ó lè jẹ́ imam kó mọ̀ ṣe ń tutọ́ torí tí ó kó bá mùsùlùmí jù láwùjọ jù lẹ́nì ó ní albuud anidin ìjìnà sí ẹ̀sìn yẹn gangan ilé tá a máa ń ti yan nawafilu ń bẹ pàápàá jù yàn kíámọ́lẹ̀ táǹkà kùránì ń bẹ pàápàá jùlọ yanni suratul àwọn adkar tó yẹ ká ṣe nínú ilé gbogbo tó jẹ́ wípé à ń ṣe sadakat à ń ka Quran à ń ṣèṣe ẹni tó ti juwọ́ julẹ̀ fún ọba adẹ́dà ọba adẹ́dà kì í yí àlìkáwà ní rẹ̀ padà yóò sọ ìfọkànbalẹ̀ síbẹ̀ ntí hmm. kí wọ́n mójútó nìyẹn. ṣùgbọ́n ibi tí àwọn fi wò ni pé ìgbà tí kinní iṣẹ́ ní ilé lára hmm. wọ́n rò pé ah ayílala wà ń bẹ. ayílala. ya wọ́n ṣàwá sọ pé àwọn ṣáà ṣe ayílala yẹn olóòtú. táwọn bá ti ṣe ayílala wọn ti kó ní islam. ẹ eh, náà ibi tí question wọn wà náà nìyẹn. wọn ti kó ní islam. àwọn ni imam tí wọ́n ń kírun fún wa wọ́n dẹ̀ ń kí jímọ̀. ìgbà tí ọ̀rọ̀ wa rí báyẹn a ní mọ́ṣáláṣí mi ah. lóòótọ́ mọ́ṣáláṣí pọ̀ ládùúgbò bóyá yóò rojú àbí ọ̀lẹ́tàwa náà jẹ́ ìgbà tó wọn yẹn ti jáde lẹ́nu wọn àwọn ń fà sẹ́yìn àti wọn bá jẹ́ lọ́sẹ̀. láyé lọ ṣe iqamatul hujja rè ẹ lẹ kí ẹni tí ó bá rí nà tó náà dẹ̀ ní àjọ lẹ́nu kì í ṣẹni tí ó kàn máa sọ̀rọ̀ anyhow torí pé kí ni hmm, ṣọ́ọ̀mà Firaun kò sí ọ̀tá ọba adẹ́dà nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó tó torí pé kí ni tí ọba adẹ́dà kìí fi bùn ẹni ẹ̀dá kan ló arrogate síra rẹ̀ kí ló sọ wọn ni ana rabbukumul aala fa'budu èmi ni ọba yín tó lékè ọ̀la subhanallah blasphemy nítorí náà ẹ máa sinmi. ìgbà tí ọba ẹlẹ́dàá àwọn odindi a rẹ̀ sallallahu ala nabiyina wa alayhi Musa tọ́mọ̀sì àti bọ́dà rẹ̀ kí lọ́ba ẹlẹ́dàá sọ wa qula lahu qawlan layyina tẹ́ ẹ bá dọ̀dọ̀ rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù ni kẹ́ ẹ bá sọ torí pé kí ni ẹnikẹ́ni tó ti wà nípò ó ní right tá a gbọ́dọ̀ ìbá àjọ ta ọlọ́run ẹ sọ̀rọ̀ pẹ̀lú ọpọ̀ tuntun la'allahu yatadhakkar aw yakhsha látara ọ̀rọ̀ pẹ̀lẹ́pùtù tí a máa ń sọ fún un ẹ má sọ yí pé bóyá torí kó ṣe báyìí ẹ̀yin náà ó ṣe báyìí àṣìṣe tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yà tí wọ́n kó sínú tó ń bá wò wí torí pé lágbájá torí kó ṣe báyìí ìwọ náà fi ṣe báyìí súnà tiẹ̀ lòún tẹ̀lé ìwọ náà tẹ̀lé súnà tiẹ̀ súnà àwọn ọ̀tá ọba adẹ́dá àti àwọn agbẹ́rùgbọ́n rí nínú tàn òun náà ní pé kí wọ́n lù àgbéraga kí wọ́n ṣe bí ìgbà tó pé kò sẹ́ni tí ó máa wọ̀n bọ̀ súnà àwọn tí wọ́n bá rán sí wọn ànábì ọlọ́run bá kí ni súnà tiwọn àwọn ọmọ ṣọ́ ọba tó rán wọn bí wọ́n ṣe ń ṣọ́ ọkàn ni wọ́n máa ṣọ́ ẹnu ni wọ́n máa sọ ìṣesí wọ́n máa ọ̀rá gbé kalẹ̀ tí a bá fẹ́ yẹ̀ wọ́n wọ́n tún ra sáà máa mú wa títí títí tí torí pé ọba adẹ́dà tó rán wọn ń sẹ́ ó fi àwọn bá a ṣe jíṣẹ́ yìí náà sí o ó sọ pé ud'u ila sabili rabbika wọ́n ní bil hikma wal ma'izati hasana wajadilhum billati hiya ahsan o lè sọ yìí pé bó ṣe wọ́ ló ah, rárá wọ́n torí pé wọ́n ṣe báyìí lèmi náà fi ṣe báyìí à wọ́n ti kó sí ẹ fẹ́ dàbá kan náà nù tẹ́ ẹ bá ti dàbá kan náà sango ń nù ẹnìkan ọ̀sẹ̀ kan so alábòsí ti di méjì so èyí tábòsí rẹ̀ bá ṣe kínní inú rẹ̀ ní ó ṣe kínní ní ó borí but ìwọ dúró lórí súnà tiẹ̀ kí ni wọn ò fi ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá wọn ni laqad udhitu fillah wa ma udhiya ahad wa laqad ukhiftu billah wa ma yukhafu ahad wọn fara ní mi lójú ọ̀nà ọlọ́wọ́n ba wọn fara ní ẹ̀dá kan rú rẹ̀ wọn dẹ́rù bà mí lójú ọ̀nà ọba ọba adẹ́dà wọn fara wọn ò dẹ́rù ẹ̀dá kan lórí rẹ̀ bíi tèmi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ǹjẹ́ nínú tàn ibi tó jìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ti ṣìwà wòrí sallallahu alaihi wasallam tàbí ó ṣì ọ̀rọ̀ sọ. ni ọba adẹ́dà ọba tó dá gangan ni ó ní innaka la ala khulqin azim ah! dájúdájú ìrẹ́ o muhammed sallallahu alayhi wa sallam ó wà nínú ìmọ̀wáwù kádánitán tọ́gbọ̀ngbọ̀n kí lọ́ba adẹ́rẹ́ àwa sọ lórí èyí ó ní laqad kana lakum uswatun liman kana yarju Allah wal yawmal akhir ẹni tí àwọn lè báyìí kélo náà mùsùlùmí ni ni ó ṣe ni ó ṣe bí ẹ ó ń ó ń kọ̀mọ́ olójú ara rẹ̀ òun tún òun tẹ̀sìn ìṣẹ̀nu kọ̀mọ́ pé àáyá tó lóun tún ojú ọmọ òun ṣe ó ti ṣe kí ni ẹ́ fi kò í ṣe kó ti kàbọ̀ nìkan ó ti fọ́ dànù ó ti fọ́ dànù gbàdọ̀ máa ń pe ayé lála ó ti ó ti da gbogbo ẹ̀rú so wọ́n bá sọ̀rọ̀ nawaqidul iman. bá a ṣe tó lè ba islam jẹ tó lè gbé yẹn jáde o jẹ ìmáàmù yẹn àìmọye ìmáàmù tó jẹ pé wọn ò mọ tí wọ́n ń wọn torí pé kí ni àkídà tó pé ọkọ̀ọ̀kọ̀ gbọdọ jiná tán tí ó bá islam ipò tó dúró sí bí ipò ọpọlọ nínú ara ni ó ní kọ́síkọ́sí lókè kí là á pè é wèrè wèrè ni ọ̀gọ̀rọ̀ wọn wèrè ni wọn ọ̀gọ̀rọ̀ wèrè ni so àti wá tún set tún òkè yẹn set ọgbà pẹ̀lẹ́kùtù torí pé sọmọ yìí pé ìmáàmù ni yẹn máa wò yìí pé òun owó ọ̀dà kan ma gbogbo expect the worst ẹ wá o ìmáàmù àlàyé ni àlàyé ni àlàyé ní táwọn afa sọ lórí rẹ̀ wọ́n tún mú ọ̀rọ̀ wá pé ah, àwọn tẹ́ ń sọ yìí wọn ò rí experience dáwọn ní o rárá wọ́n ní experience tó burú jẹ́ léyìí lọ ṣe bí ọ̀gọ̀rọ̀ yìí tẹ̀yìn tẹ̀yìn tí ń ka yín lábàdì ẹ̀ fojú rí àwọn fojú rí wàhálà gidi ni tó di máàkà tó di ogun ogun gidi because ẹni tó bá lòun yìí lè jẹun jẹun jẹun lé lé ọ lórí ojú lélẹ́yìn ẹni tó bá ṣe kí níyàn wà bá ọ ní lójijì pé àní mo fẹ́ pa ọ́ sọmọ pé ìyẹn gbóná ju ẹni tó yẹ pé ẹnu rẹ̀ ti ń jẹ oúnjẹ ó lè má mu ó lè má kò lè ó lè má sí nǹkan kan lè má súnmọ́ gbogbo tó bá fẹ́ ṣe ṣe mo fẹ́ pa ọ́ nísìnyí n ti fi pa ọ́ rẹ̀ sọmọ pé ẹ̀yin gbóná ju ẹni wújáwújá yẹn lọ ẹ̀ẹ́ so àwọn wọ̀nyí wọn ti fèsì irú wọn wọ̀nyí ọba adẹ́dàá dẹ̀ kó wọn yọ ó ní tó fi kó wọn yọ so ayélujára ò tiẹ̀ sínú ọ̀rọ̀ kò sínú ọ̀rọ̀ òun gangan wà nínú ọ̀ràn kìí sọ̀rọ̀ ọ̀ràn ni. question gangan wa ni pé kó tó di pé a máa ṣe gbogbo àwọn ìgbìyànjú tẹ́ ẹ sọ yìí sí ṣàlẹ̀ máa kírun lẹ́yìn wọn. tẹ́ ẹ bá rí mọ́sáàsì mi ẹ̀ lọ kírun bẹ́ẹ̀. Hmm. Jazakallahu khairan. second question sir. àwọn ọmọ ìyá wa ní obìnrin. Ah. a rí wọn gẹ́gẹ́ bí alápọ̀nlé nínú ẹ̀dá tí ọlọ́run. ẹ bá mọ̀ rí wọn bẹ́ẹ̀ ọlọ́run bá pọ́n wọn lé. ara wọn la ti jáde. so that àwa táwa jẹ́ ọ̀dọ́ báyìí nígbà tí a wà ní campus wọ́n wá pé ká tó sọ pé a fẹ́ ní bùkátà sọ pé a fẹ́ fẹ́ wọn a fẹ́ kálọ́bá mi ò káláwọn gbàtàjà ní campus tọ̀pọ̀ sí guidance pé bá a ṣe wà bí káwọn kó lórí kan tá a lè tó pa fẹ́ ká sọ pé èèyàn wá ní ó wà interested nínú sister kan sìn tó yẹ pé àdúgbò kò ṣe ṣe pé àdúgbò gan bóyá kọ́ṣà lọ bóyá kọ́ṣà pàdé kò sí pé ẹnìkan báyìí lọ báwo ni èèyàn ṣe fẹ́ sọ fún èèyàn fẹ́ láti lè ṣe àpọ́nlé sister yẹn gan. èèyàn ń ṣèwádìí lórí ẹ̀ àwọn onírìn mọ́ ibo ló ń rìn sí nínú ìwádìí tí yẹn ò ṣe ṣó free ṣé kò tí ì lọ́kọ̀ àbọ̀lẹ̀ tó ń bá sọ̀rọ̀ ṣó lẹ́sìn ṣé rò rí papọ̀ ṣó níwà ṣó lè ṣiṣẹ́ ilé ó lè mójútó ọmọ ìṣesínú ilé ó máa wà nù yìí àgbẹ̀ntọ́ yóò jáde láàárọ̀ ọ̀dàlẹ̀ ni tó bá lọ sí yàsíbí yàsíbí eléyìí ò lè jókòó lé kò lè mójútó lé so gbogbo wọn yẹn ẹ̀yin ó ṣèwádìí rẹ̀ kò sí ni yóò ní àwọn kan tó rìn mọ́ èèyàn ọ̀ràn wọn sí so that látara bẹ́ẹ̀ wọn èèyàn gan tó ń ṣe kínní òun náà ní àwọn tó rìn mọ́ tí ó jẹ́ pé tó bá nídìí pé kí wọ́n bá òbí rẹ̀ sọ̀rọ̀ wọ́n dìde lọ bá òbí rẹ̀ sọ̀rọ̀. Oh, sir i'm face problem for wala one sister just represent. na irú problem. no matter what you tell them they can never give you their number. na and for you to. táwọn sisters bá rí bẹ́ẹ̀ mi ní ntí màá sọjú pé jazahunallahu khairan. torí wípé látara number fitan ní ń ṣẹlẹ̀ wọ́n lọ sórí ó lè wọ́n gẹ̀tì ẹ̀ lórí whatsapp àti lórí social media tó pọ̀ oríṣiríṣi ń ṣẹlẹ̀ tí ń bẹ̀sìn jẹ́ ọ wà very rare aláwọn sisters kan tó yẹ pé wọn sí lórí ẹni social media yàtọ̀ sí message text message tàbí wọ́n pè nọ́mbà tó bá pè tí ò bá mọ̀ kò ní gbé sisters wà báyìí. àti engage pẹ̀lú gbogbo àwọn tẹ̀ ká sílẹ̀ ká mọ̀lé ká mọ̀ kínní ẹ̀ tà fọ̀ pàdé ní ìkẹjà tá a gbé bóyá lọ sí program ìfà ọlọ́dẹ ṣàánú sísá yìí o but how do you want to start from somewhere to make relationship. mashallah ọ̀rọ̀ Ibi kan ní ń gbé salaam aleykum àdúgbò wo lẹ́ ń gbé àdúgbò báyìí lèmi ń gbé kò ní purọ́ ibi báyìí ni mò ń gbé ọ̀rọ̀ lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣé ò sí a kò sí dáadáa ni mo fẹ́ mọ ibi tí ẹ̀ ń gbé kò wrong a mo wà impressed pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́ bá free money interest ẹni tó ṣẹlẹ̀ sí lélẹ́yìí bí bẹ́ẹ̀ bá free Money interest ó ní ah. ó ní ẹ dọdọ dáadé o broda yẹn dẹ dìde ọlọsọlọ salamu aleykum wa aleykum salam ibi báyìí ni mo ti wá n ti parí ẹ̀kọ́ mi mo dẹ̀ wá nílé ẹ̀kọ́ mo ń jámẹ́ islamiyà ní Madina mo fẹ́ fẹ́ ọmọ yín ni ṣé ìgbà wo ni kí n ráwọn òbí mi wá bàbá lọ́wọ́ ni a ah, tiẹ̀ ti fẹ́ yá kámákámá jù wọ́n ẹ ṣe báwọn wọ́n ẹ ṣe báwọn ó ní ah, ọ̀dẹ̀ ẹ̀ má bínú ẹ̀kọ́ mi bí wọ́n ṣe ṣe kẹsàn yìí kò fi dẹ bàbá yẹn bó ṣe rí lọ́kàn rẹ̀ ní ṣe ń sọ̀rọ̀ yìí ó ní ẹ má bínú sà ẹ̀kọ́ mi bí wọ́n ṣe ṣe bàbá ni ókè padà lọ padà wá nígbà báyìí màá bí léèrè màá ṣèwádìí lórí rẹ̀ torí responsibility òbí ni kọ́ wa ọkọ fọmọ rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn òbí ọmọ yìí ló fi di wípé ó ń di tààràtà ló fi di wípé àwọn alágbèédá ń wọ̀ ọ́ fine bàbá yẹn lọ ṣèwádìí léèbó ló ti wá ibo ni ó ṣèwádìí ó ṣe gbogbo ẹ̀ ó wà impressed meanwhile òun àti àwọn baba broda wọ́n ti ń jọ sọ̀rọ̀ wọ́n wà ní kó wa ọmọ náà ó like it it's one of the easiest marriages tí mo ti rí wọn ní ok àfún ẹ lọ́mọ ṣáàlà wọ́n dẹ̀ ṣe ìgbìyànjú ìgbà tó fẹ́ padà wọ́n ṣe passport tiẹ̀ ó ti dán na kó padà wá mú ìyàwó rẹ̀ wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ó ṣì a process yẹn ṣì wà èsì tó rán gímẹ̀ púlù kọ́ yáyá lẹ́dí náà mọ̀ ní taqullah wa qulu qawlan sadida ah, ọ̀kan náà ọmọ àyà ó ṣẹlẹ̀ báyìí ó ní òun fẹ́ fẹ́ àwọ̀ òun ní sísá bóun ṣe rí ó wu òun ọkùnrin bẹ̀rẹ̀ sí fàmà òun ṣàdúrà wípé wọn lọ́wọ́ bá fòdodo wọn lórí sísá lẹ́yìn ìgbà tó ń ṣe istikhara the next person tó ń máa rí tó gbé òun ní sísá ẹ kúrò níbẹ̀ yẹn báyìí ní kẹgbàá ṣáàdùn àwọn tí ń gbà ní àbí kínní kò fi pamọ́ ó ní ah, dáadáa mo kúkú fẹ́ ṣe sáwọn àlékún sísá wà lẹ́kùn sọ̀rọ̀ wàláì mo wù yín ó bá kú sẹ́yìn ẹ wù mí gan mo fẹ́ fi ń ṣàyà ó bá kú sísá bá kú sẹ́yìn ni pé mo ṣe báwọn ní ah, èmi ò dákan mọ̀ bó ni wọ́n ṣe ni ọmọ okó lè mi dákan mọ̀ bó ni wọ́n ṣe ń ṣe ó ní òkè ẹ padà ẹ fún mi nọ́mbà yín ní rárá kò sí nọ́mbà ẹ jẹ́ àpàdé ńlẹ̀ wa o sì wà dáadáa wà so ọkùnrin ni ó tọ́ba òun ni ó sọkùnrin ẹ̀ ẹ̀ sọkùnrin ẹ̀ gbàgbé pé dáadáa ló fẹ́ ṣe kìí ṣe kìí ṣe o ó fẹ́ fẹ́ ìyàwó ẹ wù mí kìí ṣe tó burú bẹ́ẹ̀ ẹ wù mí láti fẹ́ sílé dé àyà sára mu wa bẹ́ẹ̀ àbí construction yẹn ò mú ó mú ẹ̀hẹ́n. قولا سديدا يعني نعم جزاك الله خير جزاك الله خير نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نعم nínú àwọn alcott bíi mélòó kan sẹ́yìn ọmọ ìyá kan béèrè nípa wípé tí èèyàn bá wà ní àdúgbò tó ṣe pé ìmọ̀ọ́mù bẹ̀ wọn kì í kí ni sún àsìkò tí wọ́n dẹ̀ ṣe ìgbìyànjú lórí àwọn ìmọ̀ mi pé báyìí ni òjòjọ́ ṣe rí ń sìn ṣé àwọn lè tí wọ́n dẹ̀ change ṣé àwọn lè máa kírun tí wọ́n lẹ́yìn tó bá kírun tán àbí kọ́ mi rántí ìsìtẹ́ sọ ní ìgbà yẹn. tí masjid mi bá wà kí wọ́n gbìyànjú tí masjid mi ò bá sí kí wọ́n kírun lẹ́yìn torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ àṣà tó sọ yìí pé man amma nasa fa asaba al-waqta wa atamma falahu walahum ẹni tó bá kírun fáwọn èèyàn tó kí dáadáa tó dẹ̀ kí sásìkò yọ gbalada àwọn jama yọ gbalada wọn máa ní takọsọ mi dálẹ kẹsẹ an ẹnikẹ́ni tó bá kírun fáwọn èèyàn tó wá dín ọ̀kan kan kù nínú eléyìí àwọn jama yọ gbalada wọn ní òru ẹ̀ṣẹ̀. jazakumullahu khairan. Yeah, Jazakumullah khairan, sir. There are more questions to what to your ancestors. Now. So, àkọ́kọ́ mi, wọ́n ní. Can someone make zakat on money borrowed for business which does not have interest? The, there are two conditions of zakat. One, it has to reach a particular amount that is called nisab. Now, as of the last time, is one million twenty thousand naira. On this one million twenty thousand naira, 1 over 40 is the zakat. What is the 1 over 40 of one million forty thousand naira now? Now? roughly 25,000 naira. Now, the second condition is that the howl, it has to reach a year. The essence is that you are not supposed to keep the money with you. You have to, you know, make it circulate, get it invested, and all that. Now, no hijrah year. Jazakallah khair. That is the how is the hijrah year. Uh, supposing we are now in Jumada, you got the money in Jumada, it's the next Jumada. naam jazakumullah khair. naam wọ́n ní um, lórí ládàá tí wọ́n ní èèyàn ó gbà téèyàn bá rìn lọ sí masalasi so lodi wọn bí si bí wọn bá ṣe rìn sí tí wọn máa gbalada lórí ẹsẹ̀ tó bá ń gbé wọn ní báwo ni tàwọn obìnrin ṣe jẹ́ ṣe òun kírun nílé rẹ̀ ṣé òun náà ó gbàrú ládàá báyìí. kì í ṣèyún nìkan ó wà tàbí ó wà Medina pé irun tó bá kí ní mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sallallahu alaihi ó ní ládàá ju irun tó kí ní mọ́ṣáláṣí mi lọ. ní ọ̀nà ẹgbẹ̀rún gbà that is one thousand times ṣùgbọ́n ti maka ó ní láàdá ju irun téèyàn kí mi lọ nínú ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún hundred thousand times ẹ̀ńtọ́ wa maka tàbí wa madina lóbìnrin. ìbò lọ́lọ́lá jù fún un láti kírun inú ilé náà ni torí ibi tí ó bá pamọ́ fóbìnrin láti kírun ibi tó bá pamọ́ fóbìnrin jù ní ibi tó lọ́lá fún un láti kírun so ló fi jẹ́ pé irun tó kírun kọ̀rọ̀ yàrá rẹ̀ ọlọ́lá jù irun tó kírun ní fàràǹdà rẹ̀ lọ. Nah ṣùgbọ́n òjíṣẹ́ náà islam ẹ má kọ̀ fún wọn o tí wọ́n bá láwọn náà fẹ́ lọ masjid masajid láti lọ kírun ẹ fún aláàyè kí wọ́n lọ ṣùgbọ́n ètò lọ́lá jù ní ìtọ́ pé istihbaban you know recommended is more recommended for them so obìnrin tí ọba wà nulẹ̀ tó ń kí ọ̀ràn èèyàn rẹ̀ nulẹ̀ gbogbo àwọn aládá tó fọkàn sí yẹn náà digbidigbi fún pẹ̀lú gọlọ. jazakumullahu khair. naam jazakumullahu khair. naam obìnrin tí wọ́n lóbìnrin tó lóyún tí wọ́n rí ẹ̀jẹ̀. naam ṣùgbọ́n kì í ṣe kó bóyá ọ̀rọ̀ ò ní wípé bóyá àsìkò ó dà ń pọ̀ wá aṣọ ọ̀pá àsìkò ro àti bímọ òtí tò bọ̀ tó rẹ́jẹ̀ so ó wá fi ìrun lẹ̀ lásìkò tó rẹ́jẹ̀. ìrun lẹ̀ dẹ́mu fásit ẹ̀jẹ̀kẹ́jẹ̀ ni kì í ṣe haid ah, kì í ṣe haid ṣé aláboyún lè rẹ́jẹ̀ ó lè rẹ́jẹ̀ but dẹ́mu fásit ni eh, ọgọ́rọ̀gbà tó bá ṣẹlẹ̀ báyìí oṣù yẹn máa ń lé Eh, mo rántí ọmọ eh, medical doctor in fact a director in the ministry eh, oyún rẹ̀ ti wo oṣù kẹwàá ó ti ń gbẹ́nu lé oṣù kọkànlá ó ti wá worried kì í ṣe ẹni tó gbórí dúró kò gbórí dúró ṣùgbọ́n sẹ́yìn mà ẹni obìnrin tó bá wà nínú condition yẹn ẹ̀rù ọmọ àbá wọn yọ máa sáré ká wọ́n ti <laughs> wọ́n ti fún ní àdúrà tí yọ máa tí tí wọ́n pè ládùúà tí wọ́n ní kọ́ máa ṣe takulu aminatu fi yawmi mawlidihi wallahi ma masani shay'un min ad-darari wọ́n bá mú ó ní àdúrà tí wọ́n fún òní wọ́n lélẹ̀ ìsàdùn àmúlórin ni wọn làwọn alákìdá tún ti dé mo ní ọ̀rọ̀ tá à ń sọ yìí that's uh, <sighs> close to twenty seven years ago yes ó ní ẹ̀ẹ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ńtọ́mọ kò sẹ́ńtọ́mọ lọ́dọ̀ tí mo ní jẹ́ kí n tú fún ẹ wọ́n ní wọ́n sọ pé Amina ìyá òjíṣẹ́ náà sàrà sàlám níjọ́ tí wọ́n bí òjíṣẹ́ náà sàrà sàlám wọ́n sọ yìí pé wàláhì tí mi bí nǹkan kan ò fọwọ́ bà mí láì dá láburú mo ní níbo lè yí ìjọ àdúrà sí mo ní láfi ní kẹ́ ẹ gbórí dúró ní mm, mm, mm, má sọ̀rọ̀ sí mi tí mo rán ẹni mo mo ní má kà suratul Fatiha nínú àwọn afáàmì kan ní ọba kà sínú omi inshallah but máa mu zamzam pàápàá jùlọ mo ní but ní tí mo rí ni wípé ṣó rẹ́jẹ̀ early part of the pregnancy ó ní economics local medicine lèmi ka mo ní bó ṣe ka medicine yẹn náà o ní choice nísìnyí wájú mi ló wà èmi ní máa <laughs> ẹ̀kọ́ àwọn méjèèjì ẹ̀ ń wò yí pé kò sẹ́ni tó rí tó dá sukẹ́sukẹ́ ẹ̀kọ́ mọ̀ bíi tàwọn doctors and lawyers má bínú kò rí bíi tẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní first three ọlọ́run rí ẹ̀jẹ̀ ní first three months ẹ̀ òun rẹ̀ jẹ́ nígbà tó tún yá later òun rẹ̀ jẹ́ débi pọ́ùn tí a rò pé bóyá o máa mísì pregnancy ni mo ní bàtà wà ń lé kéwú wọ́n tá à ń ka ọ̀rọ̀ hide issue ìṣẹ̀lẹ̀ ọ̀kan nínú àwọn afa sọ fún wa pé àwọn aláboyún tí wọ́n bá ń rírọ experience báyìí nígbà míì àsìkò tí wọ́n fi rí nǹkan tí wọ́n fi rẹ́jẹ̀ yẹn ó máa ń lé sí fún wọn ó ní ẹ̀ẹ́n mo ní bẹ́ẹ̀ ni mo ní so ọláwọn ò rí medical evidences fẹ́ẹ̀ mo ní a ah, mo ń sọ ní tí wọ́n láwọn àfa àsọ pààyàntì táwọn medical evidences yẹn mo ní ó likely pé eleventh month ni wà á bímọ n tó ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni eleventh month lójúmọ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but ó ń gbà mí ó lè má mí ni wọ́n lè máa ń túmọ̀ síbẹ̀ so but ẹ̀jẹ̀ ta tí obìnrin bá rí nínú oyún tí ì ṣe pé kò ní pààrùn tì á tẹ̀kí ara rẹ̀ á máa kí mú rẹ lọ bẹ́ẹ̀ náà ni tó bá ń rọbí lọ́wọ́ tọ́rẹ́ ẹ̀jẹ̀ ọ̀kan nínú mẹ́ta ni tí ì bá ṣe haid hajj nifas tàbí istihada ìbò la fẹ́ fi ẹ̀jẹ̀ ọmọ rírọ bí kò tí ì bímọ kì í dẹ̀ ṣe haid ní ṣe so fasid ní dámọ̀ fasid. wọ́n ní ṣé gbàlá yìí wà fún obìnrin kó ka kọ́ránì sókè lórí irun. bẹ́ẹ̀ni tó bá wà nù kọ́ra yàrá rẹ̀ hmm. gbogbo kíra rẹ̀ báwọn ṣe ń kà bẹ́ẹ̀ náà ni òun náà ṣe kà gbogbo nǹkan wa bẹ́ẹ̀ bákan náà ni. Eh. naam wọ́n ní ṣe lára ohun tí iṣẹ́ téèyàn ṣe tó jẹ́ iṣẹ́ olóore téèyàn ṣe láyé ṣe lára àǹfààní rẹ̀ ni wípé òkú èèyàn ò ní jẹ̀rà nù sáré. impossible àwọn kan wà tó yẹ pé òkú wọn ò ní jẹ̀rà nù sáré tẹlomi lè jẹ́ torí ti yà bíi ah, ti fẹ̀rẹ̀ àwọn kọ́lá ọmọ ṣe tiwa náà. Hmm. na ìbéèrè sọ oníbèrè pé ṣé alẹ́ kí zoro àti asiri papọ̀ tí òjò bá rọ̀ obìnrin ni òun tóun dẹ̀ wà nulẹ̀ ó dẹ̀ lè má jọ obìnrin náà so wọ́n ní sáré kí zoro àti asiri papọ̀ nínú ilé tójò bá rọ̀. kò sí hájà fún tójò bá rọ̀ but tí ìdí mi bá ṣẹlẹ̀ ó lè kí nínú ilé ó lè yẹ kó rẹ̀ ó fẹ́ lògùn ọ̀kanu méjì ni ó rẹ̀ débi pé àti dìde kírun ó ń fún ní wàhálà irun kan dẹ̀ ba ó lè pa kejì pọ̀. نعم أنت جزاك الله خير Assalamu alaikum. Wa alaikum assalam. mo kí àwọn afa wa. <laughs> àkọ́kọ́ bẹ̀ ni pé mo fẹ́ sọ lórí mo sọ fún ìjọ nípa arm. na i arm àwọn tí àwọn ìwà wá sọ dẹ̀ gẹ́gẹ́ ọ̀gbìn ìsọ̀lẹ̀ kan. na ṣé nígbà tó ń fún wa níwèé wọ́n fún wa àwọn tó ní ká àwọn ìrànà míyàn òkú mọ̀ kọ̀ọ̀kan àwọn náà sẹ̀ni wù sí wọn ìjọba sẹ̀ni wù sí mi pé iye báyìí làwọn fún ok wọ́n sọ fún yín pé iye báyìí làwọn kó fún wọn o. ok ah sòmùtẹ̀ lọ́ba àwọn náà àwọn náà ní àwọn tẹ̀lé kọ́ wà pàpà kí ló ti jọba. wọ́n ní wọ́n ti kówó yín fáwọn o. ìjọba dẹ̀ sọ yìí ẹ̀ wọ́n dẹ̀ ti gbé wọ́n ṣàyànjú gbogbo ọ̀rọ̀ yẹn ìgbà tí máa ń bó yẹn lọ pẹ̀lú Quran wọn ní kò yẹ kí wọn gbà ń sàbẹ̀ kankan owó tán àmọ́ tán fowó yẹn ṣe. ìgbà tí wọ́n sọ fún iye owó yín táwọn kó lọ fún wọn yẹn wọn ò sọ fún yín ibi táwọn máa fẹ́ invest ẹ̀ sí. ìyẹn àwọn tán kó fún bẹ́ẹ̀ sọ àwọn yà. ṣé tẹ́ ẹ bá sọ fún wọn wípé ókè owó mi yìí o ẹ má bẹ́ẹ̀ mi invest ẹ̀ sí ibi báyìí ibi báyìí ibi báyìí o torí mùsùlùmí lèmi o èmi báyìí ibi tó bá rí báyìí tó bá rí báyìí ní kẹ́ bá investors ṣé wọ́n máa gbà. nǹkan tó wà mẹ́ pé àwọn mọ̀ ń gbà yẹn àwọn kan kan fún wọn síbẹ̀ ni mm, mm. but nǹkan tó wà mẹ́ pé wọ́n nígbà ni pé nígbà tó wà di pé mò ń gbóyè lọ mo wá wo owó tí mo ti gbà. bẹ́ẹ̀ni ó ti ju pẹ̀lú owó tó wà tí nínú kíní mi bíi bẹ́ẹ̀ni mo wá yọ kúrò sọtì ẹ̀ mo wá yọ iye tó yẹ kó mi gangan mo wá mọ̀ pé n wá rí i pé iye tó ń fi létí wà ń ok bàtẹ́ mi rẹ̀ kúrò bóyá ní tẹ̀lé ọ̀kẹ́ ìgbọ́n ìgbọ́n máa ń sẹ̀ pa ní géèmù ìgbìlá máa ń ní wọ́n lè ní wọ́n ra pé kan leaves wọ́n rí. bonds géèmù wọn máa pé ní. bẹ́ẹ̀ni wọ́n lè sọ pé ní bonds àwọn ra. ṣùgbọ́n wọn ṣe ń pè ní ẹ̀fọ́ ẹ̀ǹtẹ́ mi yàrá kí wọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n kọ̀wé yẹn wọ́n gbà wọ́n gbà mi pé kí n ní kọ́ ṣe yẹn. torí pé ẹ ti ní àjọsọ lórí rẹ̀ ti tẹ́lẹ̀ no a n'a jọsọ lórí ẹ létà tèmi mọ̀ pé kan bẹ́ẹ̀ kí hmm. quran ò fẹ́ nínú quran lèmi ṣe ara àti wọn pé à ah, mo ti gba iye báyìí báyìí báyìí owó mi iye báyìí lẹni gọ́ọ̀mẹ̀ntì fún mi iye báyìí ni mo rí pé owó mi kù èyí tó kù ní interest yẹ owó tó kù ẹ̀mí ẹ̀mí gẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ti jẹ́ ẹ̀ suspended ọlọ́run gbà ṣe náà dá ìwé mi padà ṣe ṣe é sìn tẹ́ ẹ nísìn àwọn kẹ̀lẹ́ rẹ̀ máa ń sanwó sí báńkì tiwọn ni àwọn sanwó sí báńkì bẹ́ẹ̀ ìgbà náà tó o bá lóyún o lọ́ báńkì náà máa jẹ́ so tẹ́ ẹ bá gbà ẹ má ná fún personal things okay ẹ lè ná fún social social wọ́n fẹ́ ṣe gate ládìgbò wọ́n fẹ́ ṣe ọ̀nà wọ́n fẹ́ ṣe oríṣi bọ́dé nǹkan tó jẹ́ pé ẹ fẹ́ jẹ sínú bíi ẹ̀sìn gan fún tẹ̀sìn ẹ má ẹ má lò fún ẹ má consume ẹ. èèyàn lè ná fọmọ tó bá jọ ń lọ lè rí àbí lè kí àbí kọ. gbígbà tẹ́ fi ń train ọmọ àbí ẹ má fi train ọmọ torí iṣu tó wá lórí rẹ̀ táwọn afa sọ ni wípé tẹ́ bá filẹ̀ fún wọn sínú bank èèyàn ò tí ì bọ́ ńbẹ̀ torí wípé ntí òjíṣẹ́ náà asalaam sọ ni wípé la'ana Allahu riba wa akilahu wa mokilahu wa sha'idei wa katib ọlọ́run bá ṣẹ́bi lérí bá ẹni tó ń jẹ ẹni tó ń fún yàn jẹ ẹni tó ń ṣe tó ń jẹ́rìí sí ẹni tó já kọ̀wé rẹ̀ sórí gbogbo àwọn tí wọ́n wá ìfó pẹ̀lú rìbá lọ́lọ́run sẹ́bilé téèyàn bá fi ilẹ̀ fún wọn èèyàn yìí fún wọn jẹnu ọ̀ téèyàn bá gbà tí ò na fún afárá rẹ̀ ó kàn tàbí tó cherish ó kàn wọ́n fi dá sí àwọn nǹkan tó jẹ́ bíi social kínní bí mọ́já ṣe ń kọ́. rárá wọ́n gíìfù fatuwa báyìí pé ìyẹn sóṣù kínní tí ò ní nǹkan ṣe pẹ̀lẹ́sìn bó tiẹ̀ jẹ́ pé nínú ẹ̀sìn Islam very thin line ní ń bẹ láàrin ètò jẹ́ sóṣù báyìí àti tí ì ṣe nǹkan tẹ̀sìn bó tiẹ̀ mà owó ọlọ́dẹ wọ́n fẹ́ famisi wọ́n fẹ́ tí wọ́n náà ṣe wọ́n fẹ́ ṣe kínní àwọn orú nǹkan máa ń sóṣù owó onílẹ̀ gbogbo orú nǹkan máa ń. èkejì. naam ẹnìkan ń sọ nípa ìyàwó fífẹ́lẹ̀ kan. náà bóyá ẹ̀yin náà mọ̀ mí bóyá àti òtẹ̀ sọ ẹ bóyá tí ikọ̀ méjì àti dọ́dọ̀ mi lè sọ lórí mi pé ẹ̀rẹ́ rè ọmọ ọmọ mi ọ̀nà rẹ̀ kàn ọjọ́ ń ké lọ́dọ̀ àgbàníw ni tẹ̀tẹ̀lẹ̀ ṣá oníkàlà pín àníkàgbà lè kéwìn mi lọ bọ̀tọ̀ ọmọ mi pẹ̀lú ọ̀rẹ́ ọmọ wa sọ́dọ̀ ọmọ tó yín sìn ó máa tó bá tí òun bá sọ́dọ̀ ọmọ mi obìnrin tó yẹ kíláàsì wọn mi à ń sábà sọ̀rọ̀ nílé tẹgbẹ yẹn ní ewu lẹ gbẹ bẹ jẹ ká bọ ẹ ẹ ìjọba tiwa bí sá tiwa tiwa bí ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ bá sọ ọ ẹ jẹ ká ewu lẹ ń sọ ẹ bá fẹ ká bọ ẹ máa sọ bẹ́ẹ̀ fún ọmọ yẹn so ngbà tó ṣàṣà ọmọkùnrin wa bá mi ó ní òun fẹ́ ọmọ mi ló rán wa bá mi ó ní lágbájá fẹ́ rí mi àdèjọ tí wọ́n ti rí tọ́ń tà ní onímọ̀ ọ̀hún fẹ́ẹ́ rí ma ma ní wọlé wa. ẹ ọlọ́tọ̀ fẹ́ pa. èmi ò tí èmi ò tí mọ ọlọ́tọ̀ fẹ́ pa mi tí wọ́n lé ó ní ó ní lágbájá fẹ́ rí mi mo ní kó wọlé bá dẹ̀kulẹ̀ dáàdi ẹ̀yin ẹ̀yin wa bá lọ́dọ̀ àmì pé òun fẹ́ fẹ́ ọmọ yín lágbájá so òun fẹ́ kẹ́ fún òun ó sọ bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ mo ní èmi ni tó bá ti bá sọ̀rọ̀ tó bá ti gbọ́ ẹ wọ́n máa take step tí ó yẹ kó take ṣe é sìn èmi ò lè ní èmi fún ẹ lọ́mọ òun ni tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ bá ti jọ bára yín sọ ọ̀rọ̀ tó bá ti agree lọ lọ fún ẹ. so ìdẹ́sì ló máa ṣe pé. ẹ̀yin lẹ lè fún lọ́mọ sàn. ẹ̀yin lẹ lè fún lọ́mọ. gẹ́gẹ́ bí mo ṣe tèmi ṣe mo sọ fún mi. máa ń gbà yẹn now. bí mo ṣe ti sìn náà mo sọ yìí. bẹ́ẹ̀ni na. <laughs> <laughs> ó dẹ̀ ti nírí náà mo ní so kó lọ bá. ọmọ kó lọ bá ló bá tó kékeré nígbà tó wà lọ́tọ̀ wọn á pè pé wá ṣé ìwọ pẹ̀lú wa yá sọ báyà báyà ó ní wọlé wọlé ah yẹbi ọ̀rọ̀ wa ìwọ ó ní wọlé ní ìwọ náà jà wá ìwọ jà lọ wa sọ pé ó ní o fẹ́ rí ọ̀rọ̀ yìí máa lé o ó wá kàn tí màmá mo ní àbímọ̀tí bàbá yàgbá ti aṣọ fún yẹn ọmọ mo ní ọ̀rẹ́ ọmọkùnrin tó máa wá bí ẹnu àwọn olùbẹ́ fẹ́ kó dúró pé kí n fún un ní ọmọ ìyá bá yarí o ó lé <laughs> ìyá bá yarí o pé ọba kékeré ni wọ́n fẹ́ ọmọ ọdún mélòó ni ẹni pé gbàlágà nígbà tó tẹ̀ tọ́jú ọmọ ní ṣé ọmọ kí wa ní ṣé kò ti gbàlágà ọmọ mi ló sọ ọmọ mi ló sọ fẹ́mi yẹn o nígbà tẹ̀ mi ní ilé ẹ̀ nǹkan ló sọ pé ṣé ọmọ kékeré wa ṣé ọmọ kékeré ni ṣé kò ti gbàlágà ni ìyẹn ọmọ mi ló sọ fẹ́mi ló sọ fẹ́ fún ìyẹn o ìyẹn ni kò lè fẹ́ ọmọ ọdún mélòó ṣe ń twenty two years lóyún kú three years. ṣé ọmọbìnrin ni à ń sọ pé kéré. ọmọ ọkùnrin tó ẹ fẹ́ ni tó ẹ kó lọ yóò yé sí i ó ní tó bá ó tó bá tó tẹsán ayé àbí àwọn ẹgbẹ́ ṣe kọ́tọ́ mari kò lè kóorun léyìí kíní kan kan kan ó ní ìyá wa ní òun sọ̀rọ̀ fún mi wọ́n ṣe mi <laughs> wọ́n lòun sọ̀rọ̀ fún mi. bẹ́ẹ̀ni a kò sí domino lè lẹnu sọnà <laughs> ètò burúkú máa ń sọ fún jíjẹ lára àtọlá. olóhùn sọ̀rọ̀ fún mi. sọ́sọ́ máa nà kan tá a bá wí ọ̀la nàbí ni àwọn máa tá a bá wí òórùpa nàbí ni. <laughs> mo ní ìmọ̀lẹ́bọ̀ sọ́ọ̀rì fún mi ó ní ẹ́ àwọn ẹgbẹ́ gbogbo ohun ọ̀rẹ́ tó ń ná tó ń ná àwọn kọ̀ọ̀kan owó sunu ni so ọlọ́run àgbà nasara ni ọlọ́run ti àbúrò wa ti gbà wá ti tèmi pé àwọn ti wọ́n ti jẹ́jẹ́ lẹ́sìn mú àwọn ìfẹ́ ọdún tó dẹ̀ jẹ́ lọ́wọ́ mo dẹ̀ ń pọ́n mọ́lẹ́ o kọ́ṣẹ́ lẹ tíṣà bí ìlú wa tẹ̀ nílò tẹ̀ ṣe àwọn ẹgbẹ́ ọ̀dọ́ tẹ̀ ṣe kán gé graduate gan. bẹ́ẹ̀ wọn rí ṣe ẹ ṣe àmọ́ wọn wọn. bẹ́ẹ̀ ni ọkà ọjọ́ wọn wọn lọ àwọn graduate lẹ́yìn bẹ́ẹ̀ yaba tech mi ti torí wípé mo ti fún wọn lọ́mọ ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ ìkọ́nù wọn sì nínú wọn sì nǹkan wọn ṣe fún mi ojú pé kí n máa fún ló lọ èmi ò tiẹ̀ fẹ́ gbọ́ pé ah dadi pé ọmọ sọ fún wa ó sọ fún àwọn èèyàn ọmọ sọ fún wa pé dadi kọ́ni dadi àní pé tó o bá ti fẹ́ ṣe o fẹ́ ṣe nǹkan kan kọ̀tọ̀ wá pé o fẹ́ kàwé o àbò o fẹ́ wà mọ́ ni o dadi rẹ̀ náwó sí fún ẹ tiẹ̀ nìyẹn. alhamdulilah. nǹkan tó wọn tó wọn máa ń sọ ara wọn pé ìyẹn ló máa ń wá pé ah jáde nípa tó èyí tó jáde bẹ́ẹ̀ sí tó fẹ́ lọ sí mi kò burú tó bá ti fẹ́ lọ nígbà tó bá ti wà tó yẹn sì gbẹgbẹ yẹn ṣe fún wọn yẹn so nípa ti bọ́ yẹn mo sì rí láti fi bí kò wá sọ́dọ̀ wa mọ́ ma mo ní wọ́ọ̀rì o bóyá ní wàá fílẹ̀ inú kan wa mo ní ah, lágbájá mi àti ẹ̀rọ dọ̀ wa mọ́ o dá wàhálà alẹ́ rárẹ̀ pẹ̀lú ìyàwó lẹ́sìn àmì <laughs> ah, ò rí ẹ mọ́ but òun wá bá mi o nígbà tó wá pọ̀ ọmọ yẹn lẹ́yìn ìgbà tó sọ fún mi yẹn ó pe ọmọ yẹn mo fi kó yẹn ṣe kọ́tọ̀kọ́tọ̀ ìyẹn ò dá ló mọ̀ ìyẹn ọmọ mi yẹn. màmá ti mú ìnìyẹn. òun wá ọmọ ọmọkùnrin tó wá bẹ̀ mí ó ní láti nípa nǹkan tí òun bá mi sọ ó ní tó o bá yẹn ti pe kú di ayẹyẹ a pé tí kì í kí nǹkan bá ṣe kan àwọn àṣe kan mi ṣe sójà kò wí kọjá bí ọ̀rọ̀ bá ṣe bá nǹkan tó fẹ́ ní èmi ò lọ́mọ tó bá ti pé ẹjọ́ sọ ẹgbà lẹ́yìn wọn máa ti pé ẹ̀wọ̀n gbẹ́sẹ̀ èmi kò sọ bẹ́ẹ̀ yẹn fóun kọ́ débi kò sọ fún yẹn bọ́ọ̀rọ̀ ṣe rí yẹn ìyẹn mo ṣe ń sọ nípa nǹkan tí wọ́n sọ níbi ìyá ló lọ́mọ. ìyá ló <laughs> ọmọ tó ń bí. tó ń bí so bóyá ẹ̀dọ́ à ń wo pòsíṣàn ọmọ yẹn pé eléyìí ò tí ì lè kápá obìnrin àbí ọkọ yàtọ̀ sí yẹn ọmọ mi gbọ́ wá pàdé bí inú ọba tẹ èmi mo bí ṣé ń sìn ṣùgbọ́n tí mo fẹ́ kó dúró ní knowledge. Only lè náà ló kàn máa mọ̀ ó lè máa wọ clever ó oh, dẹ̀ chicken ní. bóyá tí màmá ń wò ní wípé ọmọ òun tóun ní tóun ọmọ yìí tóun bí hmm. ọgbọ́n ète tí èèyàn lè fi control obìnrin hmm. ọmọkùnrin yẹn ò tí ì ní tó torí gáàpù èjì yẹn ó lè kéré sí tí ó lè fi manage obìnrin ṣùgbọ́n tí ó bá yẹ pé ilé tó ti jáde ó sì ní àmójútó nínú ilé irú ọmọ tíyàn bá fẹ́ fún yàn báyìí kì í ṣe ọmọkùnrin yẹn lèyàn fún lọ́mọ àwọn òbí ẹ̀ ní sọkún á mójútó dáadáa torí mo mọ ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yà ìgbà tí wọ́n fẹ́ fún lọ́mọ ìgbà tó tọrọ ọmọbìnrin yẹn òbí ọmọbìnrin wọn lẹ́kọ̀ọ́ gan wọ́n ní kò tóyàwó fẹ́ wọ́n ní ó lè wà biologically matured but àwọn fẹ́ rí àwọn òbí ẹ̀ pàápàá bàbá tó bí gangan ìgbà tí bàbá ń bọ̀ ó wá pẹ̀lú ìyá àti ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ ìgbà tí rí wọn wọ́n ju ara wọn ibi báyìí láti wá èèyàn báyìí ni a gbọ́ pé wọ́n ní ká yọjú sí i àwọn òbí ọmọbìnrin ní a kò sí wàhálà ẹ̀yin làwọn fún lọ́mọ ẹ bá wọn gbà tọ́ mọ́ àwọn ọmọ yìí so arákùnrin yẹn ti kọ́lé tiẹ̀ duplex ló kọ́ ó dẹ̀ kọ́ flat méjì sí five bedroom duplex nǹkan kan báyìí àwọn òbí yìí sọ pé kò tí ì tó bẹ́ẹ̀ gbé àwọn sì fẹ́ ṣàmójútó wọn náà kí wọ́n tó wá move lọ sí i àwọn òbí ẹ̀ ló ṣe kò tí ì lè kó sí inú inú ilé yẹn because wọ́n feel wípé àwọn ẹ̀kọ́ kan bẹ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì fún un láti láti ní aláṣà ni wípé tí òbí tí wọ́n bá tó bá yẹ pé àwọn òbí tí èèyàn mọ̀ ni tó dẹ̀ jẹ́ pé wọ́n ẹ̀ torí kò sí bá ṣe ṣe bòlò tí ò ní rún gbẹ ilé téèyàn bá ti jáde àtàwọn òbí tí wọ́n bá bí á nínú ìṣesí rẹ̀ ló fi jẹ́ pé nínú Islam wọ́n fẹ́ ká mọ̀ ẹni tá a fẹ́ fún lọ́mọ ẹ̀ ká mọ̀ dáadáa ká mọ̀ orí àwọn èèyàn tí ń ṣe Islam kọ̀ wípé ká fún student lọ́mọ tàbí ká fún ká sin ọmọ èèyàn lọ́lé ọkọ ńgbà tó ṣì wà ní school but n tó pàtàkì ni pé ẹni téèyàn fẹ́ fún ibo ló ti jáde irú èèyàn wo ni wọ́n wọ́n ẹni tó bá fún student lọ́mọ àwọn òbí rẹ̀ ló fún lọ́mọ kì í ṣòun because student ṣì ni àwọn ni wọ́n á gbọ́ gbogbo àwọn bùkátà àwọn òbí ni wọ́n mójútó but ẹni tí ò yẹ pé àmọ́ bó ṣe rí ẹni ọwọ́ ló lè yọ anytime ọmọ èèyàn dẹ̀wẹ̀ àpọ́nlé ẹ̀yẹ iye èèyàn ni tí ìdí bá ṣe kinní kan tó nídìí ni ó dà so èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún so màmá ní wọ́n ṣe but èébú tí wọ́n bú bàbá wa yẹn ni kí mi gbà yẹn lọ́wọ́ wọn. ẹ ẹ jọ alájí mo pé ìkọ́ tó yẹn ó di yàrá ìsúkúsà ó ní pépè ṣùgbọ́n kò rí skul wọ̀ ó ń ṣe gbogbo ẹ̀wọ̀n àwọn mi. ṣèyí àwa ni wà lọ kọ́ṣẹ́. ṣèyí ìyàwó ìbàdàn ìyá ìbàdàn sọ́lá lọ pẹ̀ ẹ̀kọ́lọ́kọ́ ẹgbẹ́ náà àwọn ẹgbẹ́ ìpàdé náà ẹ̀kọ́lọ́kọ́ ṣẹ ṣèyí sìn òfin ní ìlànà ọ̀fẹ́ ṣèyí sìn. sàbẹ́yà ènìyàn wa tó ń wò àti pé nǹkan mọ̀ pé ìyàwó ni pé ah ṣé ibi tí yé ẹ̀kọ́ sí skul lílọ nìkan hmm. ẹlòmíì lè ó lè má lọ sí skul formal skul yẹn ó lè má lẹ́kọ̀ọ́ tó jẹ́ yí pé ààyè kóró ju ẹni tó lọ sí skul kan lọ àdèmọ ní mójútó so gbogbo wọn yóò ní káwọ kì í ṣe pé ti numbers of certificates ẹ ìṣara àmọ́ bẹ́ẹ̀ ni ìṣara ó dẹ̀ jáde ńlẹ̀ tó dáa ńlẹ̀ rẹ̀ tí yẹn ló correct sa. <laughs> nusali <laughs> naam alhamdulilah ibi tí yaba ti jìtá kọba adéda kọba àforíjì wa ètò bá mu kọba adéda fi sábàbí oríire yẹ táyé àti ti gbangba ẹjọ́ gbẹndàlkíyàmù kọba agbalẹsìn kọmọ dàlú àlàyà subahana kalama bihamdika shidu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته assalamu alaikum warahmatullahi wabarakatuh uh, nípa lecture tí wọ́n ní àwọn sheikh wọ́n máa ṣe ní um, on the eleven.